mo ní fi wú ẹnu sọ̀rọ̀ màá kó dẹ̀ díẹ̀ but àwọn ọlọ́gbọ́n ló máa yé bó bá wù mí mo lè raise owó lórí platform yìí any day any time owó tí mo dẹ̀ ń raise kò ní kankan ṣe pẹ̀lú òmìnira account kò dẹ̀ ní kankan ṣe pẹ̀lú central account ẹ gbọ́ mi dáadáa mo ń ṣe blogger o mo kì í ṣe blogger rárá i'm not a blogger èèyàn kan rẹ̀ rán mi iṣẹ́ èmi ló ń wù lọ́kàn tí mo gbé ìrìn àjò yìí síwájú mo ò dẹ̀ nígbàṣẹ lọ́wọ́ anybody kí n tó sọ pé mo ní ìdówó lórí platform yìí ẹ mọ̀ tán ń pè ní mídíà mi ẹ rò pé mídíà dàbí àwọn blogger tó ṣe ń dúró de owó YouTube no èmi ò dúró de owó YouTube tí bá wá sórí show tí bá sọ pé mo ní ìdówó lórí Koiki Media i have the right ẹ̀yin lẹ máa wá decide bóyá ẹ fẹ́ fún mi àbẹ́ ẹ̀ fún mi bọ̀ pé ká wá máa gbọ́ awuyewuye oríṣiríṣi <laughs> ẹ lọ tẹ̀ jẹ́jẹ́ mo sọ fún yín ẹ lọ tẹ̀ jẹ́jẹ́ this is Koiki Media platform ẹ lọ tẹ̀ jẹ́jẹ́ o ẹ̀tọ́rọ̀ bá bá kó lọ́ọ́ máa yanjú ẹ̀ láàrin ara yín mo ní láti gbàṣẹ mo tún sọ lẹ́ẹ̀kan sí i ìkan rẹ̀ dín kan lọ́wọ́ bí ṣe máa ń sọ ìkan ò dín kan lọ́wọ́ ẹ rò pé èmi nìkan mo wà lórí mídíà lágbàáyé ni mídíà pọ̀ rẹpẹtẹ Fox News wà NBC wà BBC wà Sky News wà ìyẹn béèrè pé báwo lọ ṣe ń raise owó lórí platform wọn ìjẹ́ béèrè pé báwo lọ ṣe ń raise owó often run, you know, what they call, uh, you know, charities in different field of what they do. So when I come and I say we need money for Koiki Media, I raise a whole fund. Uh, as what we are doing right now, we are raising fund for the uh, super rally that is coming. ṣé yẹn lè wá rò máa dá kan dúró ni ikán lè dá kan dúró and there are so many people that are out there doing different things èyí tó ń wè mí lọ́kàn ni mo ṣe and i'm doing it to my best ability now binu mo ti slow down a little bit on the star radio because i'm only fifteen minutes away. So if anybody thinks that because I'm doing Yoruba Nation, then owó tèmi bá wá raise ní platform wa ó wá affect another platform. I'm sorry, I cannot help you. if you think that the money that I am raising on my platform is having impact on anybody or any other platform, I'm sorry. I cannot help you. This is a media organization, it's not a blogger. And one thing we've got to understand is I'm not going to tolerate nonsense as I did last year from anybody. bẹ́ẹ̀ ni Oríyọmí Hamzat ti ń rèézò owó lójoojúmọ́ kò fi ṣe Yorùbá nation ṣé mo lè rán àwọn èèyàn kan lọ bá Oríyọmí Hamzat nísìn pé àwọn ọmọ wa tó fẹ́ lọ fún campaign tó fẹ́ lọ jáde tó fẹ́ ṣe this tó fẹ́ ṣe that so it's the money that people are giving us is how we distribute and do a lot of things for me. and I don't think that is having any impact on either of the major two accounts tó wà níta which is Òmìnira àti Central. So if I'm raising money on my own platform, how does that have impact on any of the other platforms? And I think I'm doing that every day. I ask people to donate money to all platforms, even support people at home directly, and people are doing that. àbọ̀rọ̀bọ̀ ye ni sin. mo wà lórí mo mo time ten pé yóò darara rárá mo lori wà live show báyìí and I'm already in the, in the middle of the program so I saw it later kan lọ́pọ̀ lọ́gbà mo lè fọ́ ọ̀tí láì gbọ́sẹ̀ á sọ̀rọ̀ later. àbọ̀rọ̀ yìí so mo mọ̀ pé dábẹ́ ṣe ni pé ẹ fi ìpẹ́ lè ẹ lè ẹ lè push me kí n get angry ah so Yorùbá nation tẹ́mi wá ń ṣe mo ti kọjá stage yẹn kò sẹ́nì kankan tó lè dárọ̀ ìrìn àjò yìí ẹ lè dá dúró lọ́dọ̀ tèmi o mọ̀ mọ́tẹ́ lomi o ẹ fi ẹ fi ẹ fi ẹ fi kò sẹ́ni tó lè dá dúró tàbá bá Biafra ṣá bá náà ni ẹni tó bá tẹ́ lọ́rùn ká mo ní kẹ lọ já sómi kẹ lọ kú dànù I don't give a toss ṣáyìn nìkan a lè dájà jà ni ìjà tá a fẹ́ jà yìí ṣé a lè dá jà ṣé a lè dá ìjà yìí jà pẹ̀lú fúlàní gọ́ọ̀mẹ̀ntì ẹ mọ tó pè ní gọ́ọ̀mẹ̀ntì ni gọ́ọ̀mẹ̀ntì náà lágbára government is ready to spend their last penny to kill any one of us you think the government doesn't have that capacity to do so wọ́n lè rán aya killer assassin anywhere in the world ṣé buhari ò fẹ́ jiyàn gbé ní london ní 1983 ẹ lọ ṣe sùúrù o I have the right to raise money on my platform and I will raise money anytime any day ẹni tó bá wù ní kó fún mi get out Ah, toro. rò pé mo rò pé mo fi mo fi mo fin ń jó gẹ̀lẹ̀dẹ̀ I have the right to raise money on my platform anytime any day without consulting anybody ni mo sọ. èmi ò ń ṣe yẹ̀yẹ́ media mo ti gbé nínú UK for twenty something years mo máa ń sọ fún yín kò ń ṣe mo fi proud visa ni mo fi wọ̀lú yìí visa ni mo fi wọ̀lú yìí and I fought the British government for fourteen years kó tó di pọ́ mi níwèé and I'm ready to fight this movement to the last man standing tó bá kù èmi àti gbowó nìkan I will stand with him tó bá kù èmi àti ìyá onítìrí nìkan I will stand with her tó bá kù èmi àti bàbá wa Professor Banji Akintoye nìkan I will stand with them ẹ lọ ṣe sùúrù gan ẹ ṣe sùúrù gan You cannot intimidate somebody like me. I've gone past that stage. But I want it to be known. This is Koiki Media. If I come out, I need money, I will come out and I will say I need money. It's entirely up to you to give it me or not. If fi mo sọ fún yín pé tó bá yẹ pé mo fẹ́ di mẹ́mbà àwọn Buhari kò I have access to Aso Rock as far back as 2014 My daddy, my daddy, màá ti jẹ gidi mo lè jáwó gidi kí lè wá padà ní sí tèmi délé mọ̀mọ́dù nìyẹn ṣé délé mọ̀mọ́dù bá ń ṣe yorùbá nation ni ṣé délé mọ̀mọ́dù ṣègbọ́n campaign fún àtìkù ní sí ṣèbá àbújá ni délé mọ̀mọ́dù wà ní sí tọ́fíìsì hòtẹ́ẹ̀l tó ń gbádùn ayé ẹ̀ kí ló ń ṣe a post nǹkan sórí social media tèmi nǹkan ti délé mọ̀mọ́dù ṣe nìyẹn ẹ lọ ṣe sùúrù gan ẹ lọ gbẹnu jẹ gbogbo ẹ̀yin tẹ ẹ bá máa pè káàkiri pè káàkiri mo sọ fún yín tẹ bá pè Ìgbòho èmi àti gbowó ẹ lè dánrin wa rú àṣírí mo sọ fún yín yẹn ẹ lè dánrin èmi àti gbowó rú ẹ má jẹ́ kí n bínú gan ẹ má yẹ kí n bínú ẹ lọ ṣe sùúrù gan àti bẹ́ẹ̀ débi tá à ń lọ ìrìn àjò yìí mo sọ pé a máa pa nàìjíríà every angle la máa ti pa kò ń ṣe èèyàn kan dẹ̀ ló máa pa gbogbo wa la jọ máa pa kò ń ṣe èèyàn kan ló fi pa nàìjíríà ọmọ ibo fi pa ọmọ Biafra fi pa ẹ lọ ṣe sùúrù pẹ̀lú mi gan last year ifá àti àwọn onígbàgbọ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì ló sọ fún mi pé kí n má sọ̀rọ̀ pé kí n dákẹ́ wọ́n san kankan lọ́dún yìí o last year the three religions warned me not to say anything ẹ lọ ṣe sùúrù gan last year they warned me not to say anything bẹ́ẹ̀ta la yóò bọyìn ẹ̀ tó bẹ́ẹ̀ gbogbo ẹni mo sọ pátápátá every one of you ẹ̀ tó bẹ́ẹ̀ èmi nìkan tó gbé ìrìn àjò ìdúró èmi nìkan tá lẹ́yìn ẹ rò pé mò ń ṣeré ni àwa ti fira wa sílẹ̀ fún ìrìn àjò yìí àti sacrifice ọ̀rọ̀ wa already ẹ lọ ṣe sùúrù gan pé mò ń raise owó lórí platform ó wá affect another platform kan kí ni kàn mí pẹ̀lú gbogbo nonsense yẹn ìjọba wù mí ni mo lè fowó mi ṣe tẹ bá fún mi ṣé mo ra mọ́tò ni àbí mo kọ́lé ẹ lọ ṣe sùúrù gan gbogbo yín pátápátá bẹ́ẹ̀ bá ti ń pè Ìgbòho á máa pè mí á máa sọ fún mi fáàtì lẹ́gbọ́n yẹn àwọn èèyàn ń lọ káàkiri ilẹ̀ yorùbá orí ten thousand ibi twenty thousand ẹ̀rọ mo sọ fún yín pé àwa ń tọ́jú ẹnì kan ṣàsìkò yìí ẹ̀ rí receipt ẹlòmíì àmà ẹlòmíì gan tí mo fún lówó gan máa béèrè pé ah, ṣé mo kọ́lẹ̀ ni three years ago a ní record mo sọ fún yín pé journalist ni mi ẹ lọ ṣe sùúrù gan ẹ lè bàrìn àròyìn jọ jẹ́ tẹ́bá nídìí owó ẹ sọ fún wa àbáyín polówó ẹ̀ kò yẹ pé kẹ́hìn máa sọ pé ẹ̀kọ́ ìkí media owó tó ń raise lórí platform ẹ̀ owó affect platform kí ni kàn mí pẹ̀lú gbogbo jágbajàgba yẹn kí ni kàn mí pẹ̀lú gbogbo nonsense yẹn ọmọdé ni mo jẹ́ ni i'm forty something years old mo mọ last year ta raise owó gbogbo owó yẹn ní sàmọ́ bó ṣe lọ gbogbo ẹ̀ṣin yàmù yàmù yàkùnyàkùn èmi lè gbogbo èmi màá lọ dálé lórí kìtù wa máa raise owó nísìnyí kí wọ́n á sọ pé màkò fún yàn kan àbí yàn kan wọ́n á sọ pé owó tó ń raise won affect another another another platform ṣèbí àná ni a sì gbé ysdm wá sí bíbá ìkọ́ wá sọ̀rọ̀ ṣé mo gbọ́ lọ́wọ́ wọn mo gbọ́ lọ́wọ́ anybody náà ojoojúmọ́ là ń gbé àwọn èèyàn wá kọ́ wá sọ̀rọ̀ ẹ lọ ṣe sùúrù gan ẹ lọ ṣe sùúrù ni gbogbo sọ fún yín yẹn mo kí gbogbo léjà rẹ má bínú ẹ bá pe Ìgbòho títí dọ̀la ó máa ma sọ fún mi ni ẹ lè dánrí èmi àti ìgbòwórú níbi tó ìrìnàjò yìí dé nísìn àṣírí mo gé fún yín yẹn bó bá wù yín kẹ pé ìgbòho títí di everyday bẹ́ẹ̀ bá ṣe ń pè ní wọn máa sọ fún mi idiot all over the place à ń rìnrìn àjò tó fẹ́ kó àwọn èèyàn kúrò nínú oko ẹrú ẹ máa pè gbowó ẹ máa pè gbowó kò ní dáa fún gbogbo yín ṣíire èdè sacrifice life mi ojoojúmọ́ ìtagbédání lélẹ̀ àgbẹ̀ kan mi dání three years ni mo fi wà lórí ìrìnàjò yìí ẹ rò pé mò ń ṣeré ni ẹ rò pé mi náà mọ bó ṣe ń jayé ni ẹ lọ ṣe sùúrù gan-an tó bá yẹ pé ká má polówó ẹni ẹni anybody mọ ká má polówó mo tó mo má má ṣe Yorùbá nation mo má educate àwọn èèyàn wọn ò ní láti polówó anybody níbí báyìí ẹ̀yin náà lọ dá platform tí ń sílẹ̀ yes ni mo fi wà pẹ̀lú àwọn ẹ rò pé nǹkan tí mo ṣe pẹ̀lú star radio yẹn ṣé gbogbo radio station ló lè ṣe ní nàìjíríà àbí ló lè ṣe ní ìlú yìí ṣèbá làwọn èèyàn nílùú náà tó ń ṣe mídíà ṣọba yín dá sọ̀rọ̀ yorùbá nation ni wọn bá yín dá sí náà ṣé wọn bá yín dá sọ̀rọ̀ yorùbá nation ṣèbá ọkùn nílùú náà. ṣe sùúrù gan ẹ ṣe sùúrù mo sọ. So so pé platform mi raise owó ó wọ́n affect platform kí ni kàn mí pẹ̀lú gbogbo jágbàjàgbà yẹn kí ni kàn mí pẹ̀lú gbogbo nọ́sẹ̀sì yẹn mo kí gbogbo lélẹ̀ mọ̀ sí. blọ́gà lẹ pè mí èmi rẹ́gísítà sílùú ìní èmi tí mo bá british fa fourteen years mo bá wọn fa wàhálà pé mo lọ èyí tó kù níbi tá a fẹ́ lọ iṣẹ́ a máa dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kàkà ká má débẹ̀ á da gbogbo ẹ̀rú ni mo sọ àṣírí lẹ gbọ́ lẹ́nu mi yẹn àwa ti wà lórí ẹ̀mú ọ̀nà rẹ́dì Ìgbòho là ń dúró dè kó fún wa ní kó fún wa ní right of order tí Ìgbòho bá ti fẹ́ mi ní right of order ẹ̀rí nǹkan tó máa máa ṣẹlẹ̀ Ìgbòho lèmi dúró dè Ọlọ́run adé bá ń lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ dáadáa ẹ̀rọ pẹ́ lè dárin wa rú ni ẹ̀ ń ṣeré rẹ̀ lè dárin rẹ̀ rú ẹ̀ ń díbọ́ ni gbogbo iná ẹgbẹ́ lẹ́tí ẹ ti gbé ẹ ti gbóríṣiríṣi ẹ ti morúkọ wa lọ káàkiri káàkiri káàkiri gbórúkọ wa lọ káàkiri káàkiri ẹ ti ṣoríṣiríṣi ẹ rí i pé kò ràn wá kò kò sáwọ́ oníkankan o àníkankan ọlọ́run la gbójúlé àti Elédùmarè bẹ́ẹ̀ bá ń sá lójoojúmọ́ kò ní wọlé àṣírí mo gé fún yín yẹn bẹ́ẹ̀ gbórúkọ mi lọ sí anywhere in the world kò ní wọlé ó ń ṣe pé tẹnu torí pé ọlọ́run mọ̀ pé inú kan la fi ṣe màá wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi ẹ máa pè màá gbé kọ́ọ̀lù ẹlòmíì máa ní mo ò lè gbé call ẹ mọ̀ pé ìyàwó tí bá ti gbé call mo ń disturb ìyàwó mi láàárọ̀ nìyẹn and disturb àwọn ọmọ and disturb gbogbo yàn mad people all over the place ẹ ṣí èrò owó tèmi wá ń raise owó tèmi raise owó ta raise tó tẹ̀tí gbogbo owó tẹ fún wa tó títò kò títò four thousand pounds ó dẹ̀ ní rẹ́kọ̀d bá ṣe ń lò ojoojúmọ́ ojoojúmọ́ criss cross ni báwọn yẹn ṣe ń pè nìyẹn orí ten thousand orí five thousand orí three thousand orí twenty thousand owó mi gan tẹ fún wa gan sef àmọ́ who is who mọ́ àti da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn lẹ́yìn ìgbà tá a bá ti yọ owó lé tá a yọ owó ṣé náà mo ní sanwó lé mi mad people all over the place ẹ ṣí èrè owó tí Koiki and raise ló ń affect another platform kí lẹ mean by that kí lẹ mean by that owó tèmi affect another platform ẹ lọ ṣọ́ra yín o ẹ̀yin tẹ́ ẹ lọ pe Ìgbòho ẹ ṣọ́ra yín ni mo sọ orúkọ yín wà lọ́wọ́ mi o ẹ ṣọ́ra yín ni mo sọ Ìgbòho rẹ̀ ń parọ́ ìtí mo láìkẹ́ nìyẹn bó bá ṣe jẹ́ ló máa sọ fún mi Ìgbòho kì í ṣẹni tó ń parọ́ ló máa ṣe sọ Chief Sunday Ìgbòho kì í parọ́ a ti sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹ lọ sùúrù gan ni mo sọ fún yín o ẹ bá mi pẹ́ ẹ lọ máa pẹ́ ẹ bá dárúkọ mi tẹ bá ti ń pè Ìgbòho mo sọ fún yín tẹ bá ṣe ń pè Ìgbòho máa sọ fún mi ẹ lọ sùúrù gan platform mélòó gan ló ń polówó gbogbo àwọn nǹkan tó ní kọ́ lọ́ máa sanwó sí platform mélòó platform mélòó almost every day là ń post both accounts sorry, social media platform mélòó ló ń ṣe ẹ lọ́wọ́ gbogbo platform ní gbogbo àwọn tájọ́ ṣe tájọ́ ṣe yorùbá nation kẹ́ béèrè pé platform mélòó ló ń promote ysdf àti òmìnira account platform mélòó ni platform mélòó ló ń promote ẹ̀ ẹ lọ́wọ́ gbogbo record wọ́n ṣe rally nílé wọ́n ní promote ẹ̀ not even one of the social media tó ń pariwo yorùbá nation gbogbo ẹni mo fi sọ ní bíbá ẹ lọ wo gbogbo àwọn atajọ́ ń ṣe yorùbá nation kẹ lọ wo timeline wa kẹ lọ wo nǹkan tí gbogbo wa ń post kẹ compare síra wọn mo sọ fún yín pé kò ń ṣe gbogbo media ló fẹ́ kẹ lọ àṣírí èmi gé fún yín yẹn wọ́n ti sàn ẹ́ fẹ́ mi nínú media tẹ́lẹ̀ ní last year kò ń ṣe gbogbo media ló fẹ́ ká jà ká lọ ẹ lọ jókòó lẹ máa jókòó tí wọn ẹ ṣí èrè gbogbo yín ìyá mi ti ní kí n máa ṣépè mọ́ ẹ má bínú ẹ rò pé mò ń ṣeré mo sọ fún yín pé bókù èmi àti gbowó nìkan ajájà ìdílẹ̀ confam ni mo sọ gbogbo ẹni tẹ́lẹ̀ sọ pé ṣé inú ọdún yìí náà ni kò ní lọ́dún tó ń bọ̀ inú ọdún yìí ni Ìgbòho ń bọ̀ ó kù díẹ̀ Ìgbòho ń bọ̀ ó kù díẹ̀ ni mo sọ fún yín ẹ rí sùúrùtù gbogbo ẹni politician tó wà lé Ìgbòho ń bọ̀ ó kù díẹ̀ ni mo sọ fún yín ìyàwó mi ti ń bẹ̀ mí báyìí. my people na the video na una new watch finish so una see wetin happen for inside the video